إن ولنا أصلا نساة النساء أم يحسدون الناس على ما آتاهم الله من قبل الله أصلا على, على, على سبيل التقريع والتوبيخ في بين تلو تسيسيو سين كمان ما كانتو شيء أنا آه، أسمع تجابي أنا تقول ما آه، يعني يعني يا من أم يحسدون الله أم يحسدون على ما آتاهم الله أم يحسدون الناس أم يحسدون آه، أم يحسدون الناس على ما آتاهم الله من قبل سبحان الله kọ̀dọ̀ rárá ẹ̀gàn yẹn ọ̀dọ̀ rárá ọlọ́run bẹ̀rẹ̀ tẹ́lù. النبي صلى الله عليه وسلم إن الحسن إن إن الحسن لا يأكل حسناتك كما تأكل النار الحطب ń tẹ́gàn àti lára tó burú dé ẹ máa ń jẹ́ tẹ́lẹ̀ àdá yẹn nípa ẹ máa ń jẹ́ kò ní jọ sẹ́kù mọ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń jẹ́ igi sẹ́pẹ́ ẹgbẹ́ wọn kó igi sẹ́pẹ́ sínú náà náà tán yóò dé yóò dé bẹ́ẹ̀ kó dédú kò ní jẹ́bi sẹ́kọ́ mọ́ dáadáa ní dáadáa máa nìkan nǹkan ṣọ̀rọ̀ mẹ́. èyí tí ọ̀dà nínú àkọ́kọ́ nù nínú àkọ́kọ́ nù. ó sì burú gan inú ẹsẹ̀ ńlá ńlá ni inú kàbá ẹ̀rẹ́ ẹsẹ̀ inú kàbá ẹ̀rẹ́ ẹsẹ̀ inú ẹsẹ̀ ńlá ńlá tí máa mú ìyàwó lájọ́ àbá àtúbá àbí táwọn àbáfẹ́ gbé ìyẹn ló jẹ́ pé ọmọ ọmọ ànáde adam tó pa ọmọ ìyá rẹ̀ lóbi tó sí inú náà níbi tó fún un náà ó di pé ẹ̀gàn ló mú ló mú pa màá yá rẹ̀ níbi tó fún un náà ẹ̀gàn náà ní ẹsẹ̀ tọ́nù ṣe wọ́n gun anábì adam lóbi ṣe mọ́tómọ́tó alayhi salatu wassalam níbi tó sọ̀rọ̀ jẹ́ ní ọ̀fìjẹ́ ní ẹ̀kọ́ jẹ́ pé orí ibu ẹ̀ wọ́n ti sáǹpù ẹ̀gbọ́n ọ̀kọ̀ kò sí pé èso olùkápọ̀ rẹ̀ sórí mọ́ ọmọ jẹ́ nìkẹ́ mọ́ láéláé so ẹni ẹ̀kọ́ ni ẹni ẹ̀kọ́ ni èdè ni ṣẹ́ríàn ọ̀kọ́dára ṣẹ́ríàn ọ̀káwọnà náà so irú eléyìí ọ̀dà eléyìí tí ọ̀dà eléyìí tó da wọn ni wọn kejì al-mahmud òun ni wọn pè ní algoritọ algoritọ. وني تمنى المرء أن يكون له مثل ما لأخيه المسلم من الخير والنعمة من غير أن تزول عنه وقد يقال لهذا النوع وهو المحمود وهو الحفظ المحمود المنافسة يقول الله سبحانه وتعالى وفي ذلك فليتنافس المتنافسون ìran kejì ni kéèyàn ọ̀rọ̀ àkàpé tí ń bẹ dáadáa dáadáa tó náà ṣe fún ọmọ ẹnìkejì yẹn àti ìdẹ́ra tó ṣe fún òun náà sí kó òun náà sẹ́ nírú ẹ̀ láyà ní ìrànká pé kí ọmọ jẹ tiẹ̀ mọ́ láyà ní ìrànká pé kí ọmọ jẹ tiẹ̀ mọ́ bí èsì pé ó tún mọ̀ sàdúrà fún mi òun náà máa ràkàrà máa tọrọ òun náà máa tọrọ òun náà máa tọrọ ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà máa tọrọ ọ̀dọ̀ ọlọ́run ọba ìrẹ̀lẹ̀ yìí ni ó dáa. àná mi sọ pé sọlọ èyí lọ́wọ́ àdéhùn sọ ìhẹ́ẹ̀dì النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله آتاه الله القرآن وهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا وهو ينفقه آناء الليل وآناء النهار النبي صلى الله عليه وسلم لا حسد كسي كسي أمان جو جو تدا tí a máa kàtẹ́ à èmi náà fẹ́ ní rẹ̀ èmi náà fẹ́ ṣe rẹ̀ láì ní naka pé kí ọmọ jẹ ti ẹni tó náà fi kẹ́ láì ní naka pé kọ́ máa lè ṣe rẹ̀ mọ́ àti kọ́ máa lè máa ṣe lọ pàtàkì ànábì sọ pé ibìkan méjì náà sallallahu alaihi wasallam rajulun àwọn ọ̀dọ́ náà sọ pé rajulun yani ala so ala al pé badal bad nìyẹn ọ̀dọ̀dọ̀dọ̀ kúrò ní rọ́jùlọ àbí rọ́jùlọ ọwọ́ ní ẹ̀ka ọjọ́ kan rẹ̀ bẹ́bẹ̀ ní o jẹ́ dàrájà ní ọjọ́ mékè ní àtàhùlọ́hù alkùrán ọlọ́run fún alkùrán alkùrán ọlọ́run fún alkùrán ó kó sínú pé tó kó sínú pé ọmọ kà dáadáa pẹ̀lú dáadáa so pẹ̀lú tajwid murattalan mujawwadan so tí wọ́n ti àdáwọ̀ dáadáa ìgbẹ̀rẹ̀ náà ni kó wọ́n yọ tó ń dùn lọ́nà bá tó ti kẹ́ so ní ẹni kó máa tó máa ẹ̀kọ́ máa kọ́ máa wúyé sí kọ́ máa lò ó ẹ̀rọ ẹ̀kọ́ wọn bí i àná àlẹ́ ìrí wa àná àná hàn kò lárúkọ nìkan ṣiṣẹ́ ilé ń kà láwọn àkókò òru bẹ́ẹ̀ ní ká láwọn àkókò ọ̀sán àwọn àkókò ọ̀sán bí sí ń wòye sí láwọn àkókò òru ń wòye sí dọ́kà bẹ́ẹ̀ ní ń wòye sí nígbà tí ń kà lọ́sàn bí sí ń

ó ti pọ́n gan. nínú àmúra yóò dààmú kò ní kúrú. láti ṣe ọdún ẹ̀kọ́ ṣe ní ọlọ́run fún ní ọlọ́run fún ní ẹ̀rọ halali so àtọwọ́ halali àti haram àdọ́lá ọmọ aláwọ̀ jẹ́tiwa ọlọ́run bá náà lọ nílùú díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ká máa wá haram ẹni tó wá haram ló jìyà so bàtà pé ẹni tí ó fi ṣètọ́ láwọn ọmọdé ká pé owó tọ́lá lè rí tó ní tọ́lá wọn dànù tó jẹ́ halali wọn kò jogun kó dọ̀rọ̀ halali lọ́wọ́ halali fún wa wọn kò dàkọ́ lọ́wọ́ ọlọ́run ní owó fọ́nfà lálẹ́ lọ́sàn-án lóru ń náwó ìṣẹ́jú àwọn tọ́lọ́ ọba síbi tó yẹ kọ́ ná sí ẹbí ẹ̀ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ ẹbí ẹ̀ òbí tó òbí náà èdè ni òbí kan ní bẹ́lá ìsọ̀ bí ṣe ń ṣe káàkiri fáwọn ọmọ yẹn fáwọn bàbá yẹn bó ṣe lágbà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí fámílì fẹ́ lásùmá ẹni tí ò súnmá fún ọjọ́ màmá ẹni tí àmà fún ọjọ́ mùsùlùmí báwa bẹ́ẹ̀ dé ṣe mùsùlùmí ìjọba àti tó tọ́lọ́ọ̀ bẹ́ẹ̀ náà ní gbogbo ọ̀nà rẹ̀ tẹ́mọ náà sí ìkọ́ mọ́sáfí ìkọ́lẹ̀ tó ìkọ́ ìkọ́ ọgbọ́n tí ọba ìṣòro tí àwọn ọmọ mùsùlùmí lọ́wọ́ kọ́dà tí ń lọ sí skul ní ọmọ mùsùlùmí tó máa ń kọ́ sí ń ṣe ọ̀tá pẹ̀sìn àníwò ní olórí aṣọ ẹgbẹ́ ọgbọ̀n tí wọ́n fi náwó sójú àwọn tọ́lọ́ àbátọ́ lọ́wọ́ fi ṣàánú yẹn tí ó fi lójú ọlọ́wọ́ ọgbẹ̀ ní ṣe èèyàn àkejì tí àwọn máa ń jẹ orú mi èmi náà fẹ́ pẹ̀lú ọ̀gbọ́lá ẹ̀ sì wá ṣiṣẹ́ bí kẹ́ ṣiṣẹ́ láwà fọ́rẹ́sí iṣẹ́ ṣiṣẹ́ láwà fọ́rẹ́sí tí ìmìnira bá tọ́nà bá bá kó ojú ìgbà ìlọ àbí wọn tó ti kójọ fún mi yìí náà ní ìmọ̀ ìrìnà sójú ọ̀tọ̀ láwàbà ní ìmọ̀ ìrìnà láti gbèrò ìjọba láwàbà ọba tó pọ̀ jù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mẹ́sìn mìíràn yorùbá mi ẹ̀ máa ń tí ó dànù nínú àkọ́kọ́ ní ọ̀dá onílára ọ̀lẹ́dà nítorí wà ń bẹ́ bí kàkọ́kọ́ wa tóbi dá ni pé ìgbà tó yẹ pé èèyàn sọ pé ọlọ́run kọ́ṣọ́ wọn bẹ̀ yàtọ̀ bìlà nígbà tó yẹ pé wọ́n sọ pé ọlọ́run ọba òṣèlú síbi tó yẹ kó ṣe sí nígbà a bá ń ṣe lára tí bá ń gàn yàn àtọ́rọ̀ ṣẹ̀ka wọn gbẹ̀gbà nígbà tó yẹ pé èèyàn sọ fọ́lọ́run ọba rẹ̀ pé ibi tó yẹ kó ṣe sí kọ́ ló ṣe sí ibi tó yẹ kó ṣe sí kọ́ ló ṣe sí ẹni báyọ̀ tó sì bẹ̀ apa ni yang nanti mahu bagi masa dah selasa selasa dah kalau nak cuaca dah saya mesti nak cuaca dah cuaca dah dah sedang sisi dah mungkin lesan hal yang sonye eh apa bulu ni lah kerja kerja kerja selang lainnya ألا قل لمن ألحذيها في دعم أتدري على من أسأت الأدب أسأت على الله في حكمه لأنك لم ترضى لي ما وهب فجازاك عني بأن زادني وسد عليك وجوه الطلب أفد أه أن ألا كل من أضحى لي حافدا أن كنت أمسى لي حافدا يجننت مصرنا so tana da tuni tuna وقت المساء masa abin da tuni adha أخذها على كل من أدها لي حافدا وتنضم o obìnrin títẹ̀ gan-an ẹni tó mọ̀ lẹ́lẹ́gàn títẹ̀ gan-an ó ṣe hàn ní kò ṣe hàn ní tọ́ba ti mọ̀ sọ fún ọjọ́ kan bí obìnrin yára mẹ́kan lágbàdà sọ fún atádìrí àlàmà àsáàtà àdáb ẹbá ń bí kẹsì bá ń sọmọ pé ìwọ tó ń ṣe ẹ tó ń pẹ̀gàn tó ń ṣe lára sọ́mẹ́ntò ń hùwà lẹ́kọ̀ọ́ sí sọ́mẹ́ntò ń hùwà lẹ́kọ̀ọ́ sí ẹni tó hùwà tó hùwà ládàbí sí tó hùwà lẹ́kọ̀ọ́ sí sọ́ọ̀mà kì í máa ṣe mi pẹ̀lú rẹ̀ kì í máa ṣe bí mi kì í máa ṣe bí tiẹ̀ kì í máa ṣe yẹn kì í máa ṣàlùjá nù wọn lọ kì í ṣe màláìkà ẹni tó hùwà òun náà lọ́wọ́ tó dára àṣàtà aláwọ̀ àfi ọkùnrin yìí torí pé ní ọlọ́run ọba ló hùwà lẹ́kọ̀ọ́ sí ní pàdé tó dá ó fún un ní nǹkan ó fún mi ní nǹkan báyìí wọ́n ní rárá yóò fi jẹ́ tiẹ̀ ìwọ́n ti dára wọ́n pẹ́ gan ọlọ́run ọba lọ sí ìsáàpù ládàbí lọ́sọ̀ ẹ̀ lóòwò ẹlẹ́kọ̀ọ́ sí ọlọ́run ọba tó ju owó tó dá lọ. tí àwọn bá wọ ẹ̀kọ́ sí ẹni tó jù yàn lọ nínú ẹ̀dá ọlọ́run ọba tí ọba ní sọ̀rọ̀ rẹ̀ bọ́ntàn rí tí ọba ní sọ̀rọ̀ rẹ̀ fọwọ́ rẹ̀ bọ́ntàn rí tí ọba òkú kó fọjú kọ́ yá sí ọlẹ́ bọ́ntàn rí ṣùgbọ́n gbogbo tọ́nà ń dá ìbáwí kankan lè ìbáwí gbogbo wọn lè dàbí bàbá ọlọ́run ọ̀nà máa bàbá rí ọ̀nà kò forí di ọ̀tọ̀ ṣàmù ọ̀nà máa mú wa. àṣàtà àlàlọ́ èké ìfọkùnrin yìí ọlọ́run ọba ẹlẹ́kọ̀ọ́ sí níbi ìdájọ́ dá pé òun fún un ládàá ó fún un ní nǹkan báyìí ìwọ ni ti jẹ tiẹ̀ ọ̀wá ń fìlára omi òsèdè di báyìí ọ̀nà nítorí sàì lẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá ní pé ntọ́lọ́wọ́n bá kún ọ̀ yọnu sí yọnu sí kọlẹ̀ lálàáfíà yọnu sí kọlẹ̀ lálàáfíà yọnu sí kọlẹ̀ lọ́nà lọ yọnu sí kọ́ má fi á ní stroke yọnu sí kọ́ má fi ní kọ́ má fi ní hypertension yọnu sí kéré tí a má ti dàrú pàtàkì jọba kí wọn ti bínú sí ẹ ó gbọ ọ ní sọkùn ọgbà yóò tẹ sí o لأنك لم ترضى لي ما وهبت فجازاك عني بأن زادني nítorí àwọn tó ń wá bí sọ́lẹ̀ sàn látara ẹ̀gàn tó ń pa yìí ni pé bọ́ọ̀ ṣe wá ń bínú wọn sí bọ́ọ̀ ṣe lára wọn sí bọ́ọ̀ sì ṣe ń tẹ̀gà wọn sí lọ́lọ́run sì tún ṣàlékún fún wọn ìmọ̀ ni ọlọ́run sì ní ọmọ lékún sí ọwọ́ ni ó tún lékún sí lọ́nà halal ọlá ni sì tún gbòòrò jẹ bẹ́ẹ̀ Allahu akbar gbogbo tó àwọn máa ṣe tí àwọn máa tọ́lọ̀ máa fún yàtọ̀ tọ́lọ̀ fún wọn tó ń ṣe kí وسد عليك وجوه الطلب ọwá dínà máa wọ̀ ọdún kan lọ́wọ́ láti bẹ́ẹ̀ ọmọ kọ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹyẹ amagata bí ìjọlọ́rọ̀ ní náà ọ̀dàbí ààrẹ wọlé ẹ̀ jòkó bẹ́ẹ̀ ọmọgẹ̀ta náà lọ́mà pa pa pa mọ́sí pa sáwọn tọ́rọ wọn jùlọ pápá ìtọ́jú tó ń pápá wọn náà ọwọ́ bọ́sì jòkó tó máa pápá ọ̀gán burú gan ẹni tí wọ́n ń gan ẹni tí ìbáwí tọ́lọ̀ ti bẹ́ni tí ń gan bẹ́lẹ́ gan yóò ti tó lọ́tọ̀ àtìbànújẹ́ tí ọmọ àrínà rẹ̀ gánà bí ẹni tí náà ń jó nù rẹ̀ ni tí ó sì tí ó rí hàn ta òun ní sì máa tó wọn fíìl lọ́pọ̀ mi pé jàìl hàtó dára máa yà ń kọ́ kàmádé ń yàkfí kàmí hùlà èébù náà rí fi kàbídé فإن أجاب فإن سكت فقد أذبت فقد أذبته فإن أجبت فقد نفذت قربته وإن سكت فقد عذبته بيده أن يفلق عليه أخذ بينا سكت في يلق عليه فما يلقاه من كمد في لك في لك يمكن بقى دينه ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ inú كمد ìbànújẹ́ ló lága tí ń bá pàdé kò nínú lọ́tọ̀ fẹ́ ní gbogbo tó wá lọ sọ́dọ̀ òjútó ẹ̀rọ mi orí yóò tún rí jákè yóò tún rí jáde ọ̀sán náà rárá yóò tún lóòótọ́ ah, sọ́jà yóò tún sọ́jà ké yóò tún rí tún rí là sùhánà lẹ́nà ni. فإن أجبت أن فإن أجبت لقد نفست قربته طبعا دالون زمان كلا تعمد موسى ẹjẹ́ kan ọlọ́yìn tó ń bá kí ní kí ní dàmí sí kankan máa kà kí lóun ṣe fún yìí kankan rẹ̀ tọ́ba ti ń da lóhùn torí ìbànújẹ́ tí ń kó bá rẹ̀ ń ó ti ń gbé kúrò fún un nínú rẹ̀ wà sí hẹ́ẹ̀ yọ àwọn múra báyìí sọ́ọ̀ lọ́fẹ́ bú ẹgbẹ́ ìyá rẹ̀ lòún ṣe bàbá rẹ̀ lọ́wọ́ ni àwọn àtọ́ ni <laughs> yóò wá tẹ̀rẹ̀ lọ́rùn orin tí ń ṣe dáàtì ọ̀lẹ́tọ̀ nítorí dáàtì ọ̀lẹ́tọ̀ ti ń jọ nù wọ́n á gbẹ kó fún gbọ́ sí ń da lóhùn sásìlẹ̀ wọ́n yẹn ń sàkàtà fàkàtà àvọ́pùtàkù bìyàdì ṣùgbọ́n tó bá ti dákẹ́ fàkàtà àvọ́pùtàkù bìyàdì ó ń fọwọ́ rẹ̀ jẹ́ ń yàmì. ọ̀rọ̀ ló tún dọ́kọ̀ kan wọlé lọ́kàn tó kí ni ẹ má bọ̀rọ̀ àwọn ìkàwọn kan wò ta ah, ni àwọn adakọ̀ kéwò ọ̀dọ́ òdì kéwò kíní kan kíní kan náà wà ní kíní nígbà tó wọ́n ṣe súnà tí ò ṣe ń kọ́ wọn náà wá dàrẹ́ ibi súnà tí wọ́n bá lẹ́yìn bíbí ìjẹnimọ́ ọlọ́run bá ní fún ọ ni bàbá kúrò lọ́jọ́ ìyàrá dọ́lọ́run ẹni tí òtún arí tọ́ pé kò tí òtún aráyé nǹkan bíbí dà nǹkan ìyàmáyá wọ́n bá láyé ìyà òtún aráyé bíbí dà ìyàmáyá ẹni tí sì súnmọ́ tí òmí kankan tó bá kú lórí lórí tọ́lọ́n pẹ̀lú ìfà sọ́nà wà bẹ̀rẹ̀ rẹ̀ ẹni ìfẹ́ lọ́dọ̀ náà bá ẹni àwọn olùyá ọlọ́run bá lọ́wọ́ sọ́nà bá tán fún lọ́dún kan ayé sẹ́yìnsẹ́ nì fún ẹ̀ẹ́rì wọ́n ti dáhùn ní ni mọ́tò bàbá wọn lò wọ́n sàkàtà fọkàtà àrùbọ́tà bìyàdì so bọ́rẹ̀ gan ti rí nù ìyá tó fi ń jẹra àwọn ẹlẹ́gàn kan tó sì díẹ̀ so ọ̀rí kí àwọn ẹlẹ́gàn kọ́tà máa ṣe tìkan bá ti nù mo mú akọ́jọ́ kí àwọn ọ̀tọ́ náà bá dà wọ́n jọ dọ̀ tí wọ́n mọ̀ sí nù. kọ́nà ọ̀dọ̀gbọ́n tó sọ pé الكلمة حاسد في غير جرم سمعت فقلت فقلت مريضا صعبوا صعبوها علي ولا يلقني ó ní àìmáyé ọ̀rọ̀ ẹlẹ́gàn ló ń gbọ́ láì ṣẹ́ láì ní kẹta bọ́ọ̀ ṣe fún láburú bọ́ọ̀ máa ti àjọ báyọ̀ ní àṣàwọn kọ́gbù ẹni wọ́n kọ́ táwọn abẹ́tẹ̀ lọ fáwọn abẹ́tẹ̀ lọ wọn ò níjẹ̀ ó sọ lójú wọn ní ọmọ ìpẹ́wọ̀n tẹ̀ lọ àwọn ọmọ pé yàn sọ̀rọ̀ àwọn àtọ́ fún ọjọ́ ọdún fẹ́ kẹlẹ̀ kó ṣẹ̀tọ̀ wà kó àmọ́ ṣe sọ̀rọ̀ fàáàbò ha àlẹ́yà wà lámì ọ̀rọ̀kùnrin àwọn ẹ̀kọ́ ẹlẹ́mẹ̀ tó máa rí sọ̀rọ̀ fún ọmọ àti gbọ́n kí ẹ̀rọ jàǹbá yìí ni kí ló tẹ̀lé fún lágbára ìṣẹ́ àbí kí ní àwọn àṣọ àbí ìwọ̀n kọ́ àwọn fẹ́fẹ́ wọ́n fún lẹ́sí kókó fún lẹ́sí wọ́n ṣe dákàrá náà dáadáa so ẹ̀tí ń jẹ́ dáa kò wúlò rárá fẹ́yìntì ń pa nílẹ̀ ayé látọ̀ tó gbẹ́lẹ̀ kìí rán tọ́lá kò tán gbọ́n sí kó má ọkàn wa àti dọ́ndá wa kó má kọ̀rọ̀ wa àti dọ́ndá wa kó fọ ọkàn wa mọ́ àtàrà àti dọ́ndá wa lókèlókè wa náà kó ń di ọ̀ṣẹ́. ود كثير من أهل الكتاب يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من عند أنفسهم أتنقل يعني كل حسدا إذا كان طيب كيف تكون لي مكتبة كذا كيف تكون مكتبة سواء وجمة Ọlọ́run tàbí báyìí dé ẹ̀gán o ẹ̀sìn báyìí àbí kò sákọ́lẹ̀ lórí tí wọ́n ṣe lórí ẹ̀gàn tí wọ́n ń pa tí wọ́n ń gàn yín ẹ̀yin mùsùlùmí tí wọ́n ń gàn nábì yín àtẹ̀yìn àtẹ̀yìn tẹ̀ gbàgbọ́ alẹ́ ìṣòtò sọ̀rọ̀ ẹ̀gẹ́ min indi anfusihim ay min tilqai anfusihim láti inú wọn ní ti ń wá ẹ̀gẹ́ oníṣẹ́gbẹ̀ ẹ̀gẹ́ oní máa wá látọ̀dọ̀ ní ti ń wá látọ̀dọ̀ ẹ̀gẹ́ àtẹ̀lẹ̀ bí ìṣẹ́fẹ́ láti rí láti láti inú ẹ̀ náà ní ti máa wá bẹ́ẹ̀ bí tọ́lá sọ pé wọ́n látọ́ ìrìn àtẹ́rọ bíjà náà ẹ̀yẹ ilẹ̀ ọmọ mi àbúrádùkù ẹ̀yẹ oní máa àti pẹ̀lú kíni ẹ̀yẹ pẹ̀lú ìyẹ́ rẹ̀ méjèèjì wọ́n yà kó lónà sí àǹfọ̀sìn أكذب إلى ما يقول so, أليه من باب التأكيد أولا هو التأكيد يعني فين حصل من عندي أنفسهم عندي أنفسهم أولا هو التأكيد نعم ود كثير من أهل الكتاب لا يردونكم لا يردونكم من بعد إيمانكم كفارا حصل من من عند أنفسهم لو من بآية ń ṣe ìtumọ̀ tàhàdìdì ló túnmọ̀ sí tàhàdìdì àwọn ahìlú bìtá ahìlú lọ́gà àwọn ọ̀làmọ́ lọ́gà wọ́n ṣe àtọ̀ láàrin láwù tó jẹ́ pé ìmọ̀ ń wá fún ẹ̀tìdá ìyàní ìmọ̀ ń wá máa wọlé tọ́ mọ́kàdà jẹ́ pé ẹgbẹ́ rí lẹ́yìn orúkọ jẹ́wọ̀n jẹ́ mọ́kàdà gbogbo láwù ìyàwó ni láwù tẹ́ pé ìmọ̀ ṣe ìfádàtò انتماء انتماء شيء لوجود غيره ومن نحوه دون لو تنسى فرد التحديد التحديد ومن لو تي هذه إيه فعل لين مظهرا او مقدرا فعل هو لين تاري واحد هذه التقديرات ولا ولا غلام الابتداء الابتداء انه يعني هو بداية إذا امتناع إذا امتناع لوجود عقدا وبه ما تحديد مثل هلا هلا هلا وأول يعني الفعل صدق إيه طبعا جواب إيه للابتداء إيه لكي قتله لو تدعون إيه، في فادة امتناع وجود الشيء اللي هي دي السودان لو التحديد لو التحديد وانا تخيل وقت ده مظهر لا يردونك لا لا يردونك ود كثيرا اهل كتابي لا يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم فاعف عنهم ود كثير من أهل الكتاب لو يرسونكم بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من عند أنفسهم من بعد ما تبين له الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير من من بعد ما تبين الحق من بعد ما تبين احنا فينا tí ń jẹ́ pé òun náà ni bíbí ànábì tó dé sallallahu alaihi wasallam òdodo tí ó náà ní alquran kan níbi mú wa sallallahu alaihi wasallam ń bá di máa ń tàbí yà ní fáf ànhùn wọ́n sà náà rẹ̀ ànábì fáf ànhùn fi wọ́n lè má mú wọn pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ń ṣẹlẹ̀ sàmójúkò fún wọn wọ́n sà fojúkò fún wọn àlàáfò òun ni tarkul mu'akhadati bi zambe tarkul mu'akhadati bi zambe والصفح صفح ني إزالة أثر الزنب في النص كيو كلاكو كفا وريقا إشرينيين أنت هذا تقول صفات أفلاني يعني كي إذا تركته لم إذا تركته أبي وإيبا وأعرضت عنه وما لا تنقلك لدي هم نقولوا تراخي صورة الزخرف لأن الله بعد نصرات الزفر في أفا نضرب عنكم ذكر صفحا عنكم سويتم الصفحة فاعفوا عنهم وصح مثل إحسان اللهم قال لك في صلى الله عليه وسلم وصحابه الرجال من كما تعملوا كما كتبوا dùn ára ni a bá ń rí oṣù tọ́jà máa ń rẹ́pẹ̀lẹ̀ àti àwọn àtẹ̀lẹ́kọ̀ọ́ ìyẹn lọ́jọ́ kí àwọn mímọ̀ mi àbọ̀ ọ̀dọ́ ìdá àtàmùtẹ̀ ayà ìmọ̀ kíyà kàlọ̀kọ̀kàlọ̀ ìgbẹ́lá ẹ̀dá yẹ wọn náà ń parẹ́ wọn náà ń padà bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú dókítà mùsùlùkì ìfọ̀tọ̀tọ̀rọ̀ ẹni kan kí wọn bá jẹ sáà kẹfẹ bíbíà àti ọ̀dọ́ náà sọ́nù sọ́tọ̀dọ̀ náà láti ní pé قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يدينون دين الحق